sọ́nà òun náà sọ wọ́ọ̀lọ́lá àtúnyẹ àtijọ́ ẹ̀ńtàtẹ́mẹ̀tì gbogbo ara gbogbo ara ìdè fọ́bọ̀dì gbogbo ayé ti gbàgbọ́ gàlá fújì ni ọmọ ọlọ́pẹ́ pàṣọ ọmọ ìyàwó ànábì ọ̀gá ajibala ìjọba ìmọ̀lẹ̀ fújì la gàtá alájí ọmọ alájà bàbá tó bá ti kú stage ẹ̀ máa dáhùn tiẹ̀. alábí ò fẹnu ṣe. ìdè fọ̀bọ̀ níbi tàn. confam ni o. ẹ tún bá. ìdè bọ̀bọ̀. ìdè bọ̀bọ̀ bọ̀bọ̀ ni o ìdè bọ̀bọ̀ ee ìdè bọ̀bọ̀ ee ìdè bọ̀bọ̀ ni ọmọdéla oṣó oṣó ọmọ tàwárì ẹ amúni dára. sẹ́yìn náà rí bó ṣe lọ ọ̀gá náà fújì lẹ́sìnà tán sẹ́ńtà kárí ayé ọjọ́ lọ́jọ́ ti Ramatalai ọmọlọ́lá Ibrahim ìdè bọ̀bọ̀ ni ń ṣayẹyẹ ọjọ́ sídìí àti fi sídìí ọjọ́ yẹn lélẹ́yìí ìdè bọ̀bọ̀ ni làkọ́lé ẹ̀ ẹ̀ tún gbọ́kọ̀ sí i. ẹ gbogbo ayé lè sọ pé orin bá sí wà rè sọ̀rọ̀ náà. ìtọ́jú ni lóòótọ́ ó pọ̀jù owó ẹ̀ lọ. ó ń jà lára Pasuma. ẹ̀rọ ilé ìkẹ́ gbọ́ action ni láti bẹ̀rẹ̀ dọ́pin. skin dúdú ló package ẹ̀ tó tó produce ẹ̀. a ti gbé jáde báyìí o. and distributed by Mac Music and Records International. ìjọba marketer. lórí òkè Ajẹ́dẹ́gúdú lẹ́yìn Òṣòdì. àtẹlẹ́tọ̀ wà ní one twenty three CD market bọ́ ìpàdé Òṣòdì Lagos telephone zero eight zero three four seven nine six seven seven four àti zero eight zero two six nine nine four nine eight zero. wọ́n ti sí dàdí fi sí ní eléyìí tá a pè àkọlé ẹ̀ ní ìwé fọ́bọ̀dì eléyìí ní kẹ́ra kẹ́wò kẹ́gbà gbogbo wẹ́sọ̀ yàtà ó ti jáde drop your copy now. ìbọn. pé ìwọ pẹ̀lú ọmọ mi nìbàdàn papọ̀ nìbàdàn mọ́lẹ́ gbọ́dọ̀ kọrin búra yín mọ́ o sì tẹ̀ láṣẹ náà ò ní parẹ́. àmín. Eh, eh, Allahu Akbar bàbá wọn ni wá sí àgbáyé. sheik muhidin najani balọ̀ adamalawa yàtọ̀ o. tún gbé wá sí kankan jáde. ó àkọlé eléyìí ní ọmọ tá a bá sọ̀rọ̀ tó ń bọ́ ẹ̀sìn ẹ̀ ń bẹ́ẹ̀. àdìtú ńlá ní ọ̀rọ̀ àgbanisà. ẹ gbọ́ dáadáa síwájú lẹ́nu bàbá wa oníwàásí àgbáyé. tí mo fi sọ fún yín pé ẹ gbọ́dọ̀ kọrin búra yín mo yẹ ń sọ fún ọ ní gbangba ń bí mo sọ níjọ́ náà pé àwọn onífújì tí ń kọrin. ìdí abájọ tí bàbá wọn ní wá sí àgbáyé ṣe gbé wá sí eléyìí jáde. ọ̀rọ̀ pọ̀ ń bẹ́. wọn lọ́mọ tá a bá sọ̀rọ̀ tó gbọ́ ẹsẹ̀ ń bẹ́. ṣé bẹ́ẹ̀ mẹ́tẹ́ẹ̀lì. bí bàbá mú ìdí ìnàjà ní bá lọ bá ṣe wá sí. ó máa ń ya kílála kó nála la ní. nǹkan tó lẹ́lẹ́ yẹ gbà. ẹni títún péré lọ́gàá lẹ́yìn barista barista ní ń bú títí tí barista fi kú ngbà barista kú tán kò rí nǹkan kan kọ mọ́ torí bí ọba yẹ pé èébú lè yan bá ń bú ń ọba yẹ ẹni tó ń bú bí ọba sí láyé má o yóò tún máa rè é nù sáré àbúrò ló kọrin mọ́ sọ àmọ́ bú sọ́ọ̀bù orin tí àwọn èèyàn fi lè máa dunnú tí wọ́n máa rẹ́rìn-ín. Ah, ni bàbá wọn ní wàásù àgbáyé ajimuide nàgàní balẹ̀ òsì. ẹ̀sán kábọ̀ sọ̀rọ̀ kó gbọ́ kó gbà. àṣírí rẹ ò ní tú o. àṣírí rẹ ò ní tú o. àṣírí rẹ ò ní tú o. ọmọ àlùbáríkà ni ọ́ olójútì gbogbo nǹkan dáadáa téèyàn fi gbáyé ńlọrùn lọ́lọ́run ọba ṣe fún ọ ọ̀wá ní parẹ́ máa yé lára kò ní parẹ́ máa yé lára yóò wọlé àwọn tó yẹ pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ eré tíátà ni wọ́n parẹ́ tè dì sí i bàbá wa ń dé tó ń wò yìí àwọn lélẹ́rìí àkọ́kọ́ bẹ́ẹ̀ yẹn máa wo tẹlifíṣàn gbà tẹ́ ń wo tẹlifíṣàn black and white. Mm. àwọn ni akọ́kọ́ hàn lórí black and white wọn ò sì parẹ́ tẹ́ ẹ dòní ìwọ náà ò ní parẹ́. amina. wala la hawla wala quwwata. illa billahi aliyyil azim. ọdún sí dàdí bí sídi wá sí ìta kẹ́kọ̀ọ́ ní ẹni. ọmọ tá a bá sọ̀rọ̀ tó gbọ́ ẹsẹ̀ ń bẹ́. wá ìsọkalẹ̀. lọ́jọ́ tí alera tamu ti yé pẹ̀míà sinimá ti tuntun gbé akọ́lé ẹni aṣọ àgbà. sheikh muhyiddin najani balọ̀ lóní wá sí ọjọ́ náà olóko yẹn jankajanka ló wà ń bẹ́ o. ẹ wọ aláàjì Karim Adépọ̀jù Baba wa ń dẹ́. àtàwọn ìlú mọ̀ká òṣèré oní tíátà tó péjú pèsè síbẹ̀. ọjọ́ òsìlẹ̀ àti fèsì ni ìta gbé akọ́lé ẹ̀ ni. ọmọ tá a bá sọ̀rọ̀ tó bọ́ ẹ̀sẹ̀ ń bẹ́. skin dúdú ló pàkéjì ẹ̀ ló tó produce ẹ̀. ó ti jáde báyọ̀. marketed and distributed by Art Music and Records International. ìjọba marketer. Glorious Kagadagudu lẹ́yìn Oṣodi. Àtẹ̀lé tó wà ní one twenty three CD Market Bọ́lá ní Oṣodi Lagos. Telephone zero eight zero three four seven nine six seven seven four àti zero eight zero two six nine nine four nine eight zero. Wá sí bàbá mú ìdí ìnajà ní Bello. Nílé ìta àgbàkọ́lé ẹni ọmọ tá a bá sọ̀rọ̀ tó gbọ́ ẹsẹ̀ ń bẹ́. It's a must for every home. Ẹ tètè lọ́ra tiyán tijá dẹ́. wàsó fans club wọ́n ṣe ìfilọ́lẹ̀ lẹ́nu wọ́n dẹ̀ pé Alhaji Wasiu Alabi Pasuma wọn. ọ̀gá ńlá wà lẹ́yìn ọmọ kò sọmọ. ṣe èèyàn tó yẹn pé èèyàn tó ṣáà já ni wàásù wa. ìjọba sọ fọwọ́ ṣe lábàárẹ̀ ká tó dá ọlọ́pẹ́ ọ̀gá bá jẹ o Valentine Day àyájọ́ olólùfẹ́ o February fourteen ìyá twenty six yìí wá ibi ní Bamura hall ní Ìkẹjà o ìyẹn lọ rẹ kúrò nàlàbí okúnlẹ́kún. gbọ́ ẹjẹ́ ànáwó ọ̀fẹ́ sílẹ̀ wájú bọ́ẹ́. èyí ṣe pé tọkọtìyàwó nípa ní valentine wà fún. èyí ṣe pé boyfriend akẹ́fẹ́ nípa ní valentine wà fún. èyí ṣe fiancé tó fiancé ní kọkúnlé làbàgàmì àlàbí náà ní valentine. warahmatulahi abarakatu orúkọ tèmi ni alájà mọ̀dínà tàṣàbí bàrí tó ti dé. nítorí pé wàásù mi ló ń ṣàìṣe mo bá ẹyọ mo bá ẹ iná rèé wàásù mi ló ń ṣàìṣe mo bá ẹyọ mo bá ẹ kí n lè rẹ́ni bá mi ṣe lọ́jọ́ tẹ̀yẹ̀ bá kémi gan wàásù ló ń ṣe nǹkan lẹ́ni tá dúpẹ́. èmi ni arábìnrin àyàndọ̀tun Emmanuel gbogbo yín lẹ mọ̀ mí sáyọ̀ká ẹ sì mọ̀ mí sọmọ ọlọ́gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíléda ló ń ṣe nǹkan ẹ̀yin náà mọ̀ ẹ woró tó máa ń play èní àyájọ́ ọjọ́ ọ̀fẹ́ ló tún wá ń ṣe nǹkan ọ̀hún ó wá ní òun tiẹ̀ ṣe fíìmù tuntun fíìmù àgbéléwò tuntun òun wá fẹ́ fi hàn àwọn olólùfẹ́ òun. orúkọ mi ni Mrs. Funke Kazeem and mo wá sí Ìbàdàn torí wàzó because nínú àwọn òṣèré lẹ́yìn Sanyeri ó tún jẹ́ nìkan tẹ́ pé mo tún like is humble. orúkọ tèmi Lukman Raji aka king of swagger aka ẹnu òṣì filẹ̀ èmi náà lọmọ tó ń sọ bílédà àwọn èèyàn mọ̀ pé ọmọ tó dáa náà ni and ẹni tó múṣẹ́ lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí àwọn Yorùbá yìí sọ bílédà is a nice person to me. orúkọ mi ni Mọ́rẹ́nikẹ́ Aláùsá. Sulaiman tí gbogbo ayé mọ̀ sí màmá eréko. àdúrà òrẹ́ lè ṣe fún wàsó tó ń ṣe ọjọ́ ìbí forty two years wọ́n tún wá ń ṣe wàsó fans club wọ́n ṣe ìfilọ́lẹ̀ lẹ́nìí wọ́n dẹ̀ pe Alhaji Wasiu Alabi Pasuma wonder ọ̀gá ńlá ìjọba Fuji federal government tí ò ṣe yájú sí màmá àdúrà òrẹ́ lè ṣe fún àwọn ọmọ yìí. Ah, àwọn ọmọ gidi wàsó fúnra rẹ̀ tó jẹ́ Abdulrasaq owó oníran tí gbogbo ayé mọ̀ sí Bíléda ó jẹ́ ọmọ gidi ọmọ dáadáa ni mo ń gba aládùúrà fún pé ọjọ́ òbí tó ń ṣe lénìí forty two years á ṣe fifty sixty seventy á ṣe hundred <laughs> ọ̀gá ńlá wà lẹ́yìn ọmọ kò sọmọ ọmọ rọmọ pa wọ́n sọ̀rọ̀. olè ìtajà lọ́wọ́ yìí. Paso fọwọ́so lákọ̀ọ́lé ẹ̀ǹjẹ́ o Paso fọwọ́so lábàáyà e tó ń bẹ o ìjọba fún dúró dá ọlọ́pẹ́ ọ̀gá bàjẹ́ o Valentine Day àyájọ́ eh, eh, eh. olólùfẹ́ o. February fourteen. orúkọ tèmi ni Adéọlá Adélọ́wọ́ tán àwọn yẹn máa ń pè mí ní Yabeji. orúkọ tèmi ni Yétúndé Ọlọ́wọ̀ aka Yétúndé Nako. orúkọ tèmi ni Alájà Kẹ́mi Kafayat aka Kẹ́mi ọmọlẹ́jọ́bọ obìnrin. nǹkan tá à ń ṣe lénìí ni pé Bílédà ń ṣe wàsó at forty two ó ń ṣe birthday ẹ̀ then ó tún wá ń ṣe wàsó fan club ó láwọn fans ẹ̀ lóríṣiríṣi tó wá wò pé ọ̀nà wo ló ń lé àwọn tó ń pọ̀ òun lé tó ń yẹ̀hún sí gbogbo gbà pé ah, ọ̀nà wo ló ń lè gbà láti fi mọ́ àwọn náà lè wá wò pé òkè kó wọn arrange nǹkan kan fún wọn láti fi jẹ́ kán mọ̀ pé òun náà fi ẹ̀hónú hàn pé inú òun dùn sí gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ òun náà so ló jẹ́ kó package event ní two in one. Razo Razak Ọláyíwọlá ọ̀rẹ́ mi ni èèyàn gidi èèyàn dáadáa ni ó jẹ́ nìkan tí ó máa ń kó èèyàn mọ́ra nínú òṣèré orí ìtàgé èmi náà wà lára àwọn òṣèré orí ìtàgé èèyàn gidi ni ó jẹ́ èèyàn pàtàkì sí èmi àti Kẹ́mi Ọmọlé. Ọláyíwọlá Bílédá tí gbogbo wa padà mọ̀ sí Wàsó wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n sí èmi wọ́n tún wá jẹ́ kọ́sítọ́mà mi torí ńgbà tó ṣe launching Wàsó tí Alhaji Wasiu Ayinde tó ṣe fire fún wọn tó ṣe lọ́ńchì ọba eh, ghetto ọwọ́ mi náà ti máa ṣọ eléyìí náà tàdé tí wọ́n yìí náà sọ́wọ́ mi náà ti máa ṣọ mo lè pè wọ́n lẹ́gbọ̀n mo lè pè wọ́n ní kọ́sítọ́mà. ní bàbá àdùgbẹ̀ yìí dùgbẹ̀ tí wọ́n sọ lélẹ̀ alùjọ lẹ́rẹ́ mi jọ ẹja jọ máa jọ. bíléda tí gbogbo yín mọ̀ sí wàásù bàbá ológun fine boy nínú fíìmù ó ṣe fine boy ó dẹ̀ tún ó ti yà mo lọ́ọ̀fù ẹ̀dá kú lẹ́nìí èmi mọ iye ṣó tí mo ti tí mo ti gbàgbé torí kíni torí ti tiẹ̀ ẹ oríkàkú ló léèyàn tiẹ̀ náà la ṣe wá bíbá. orúkọ tèmi ni Táíwò Adépẹ̀kọ̀ mo jẹ́ ìkan nínú àwọn òṣèré orí ìtàgé ẹni tó bá ń ṣe dáadáa kó máa ṣe ṣé ẹ̀ ń gbọ́ mi ẹni tó bá dẹ̀ ń ṣe ìdàkejì kó máa ṣe ṣe rí burúkú àti rere kò sẹ́ni tó máa ṣe tí ò ní jèrè ẹ̀ nǹkan tí bíléda jèrè lé ẹ mọ iye aago tó ti wá gbé mi àti kẹ́ni aago méje náà ti wá gbé wa mi àti kejì mi ta ti wà ń fẹ́ ní pẹ̀lú wọn ọlá pé bíléda ti ṣe dáadáa fún wa ni ṣé kán wá location mi àti kéde ká pè wọ́n ṣiṣẹ́ kán ṣiṣẹ́ tó pé kíkọ sáré lọ mú envelope kán ti sá lọ bọ̀dá mi bọ́lẹ̀ wà mo fẹ́ fún yín lówó yín àmọ́ ní táyé kan mo dá sàṣeyọrí yín ni so torí ẹ̀ mo ṣe wà ń bí. orúkọ mi ni alhaji ahmad aláwìyé najimudeen alálùbáríkà ìjọba amir shuara of nigeria. ìyàlẹ́nu ni ó jẹ́ torí pé brother abdulrasaq owó oníran tí gbogbo wọn mọ̀ sí wàzó bíléjà ó jẹ́ èèyàn kan tó yẹ pé ìtẹríba rẹ̀ ti pọ̀jù ó wà humble gan-an in fact tí o bá sọ fáyé lé ní pé òun fẹ́ ṣe forty two birthday kò sẹ́nibọ̀dì tó máa mọ̀ pọ́jú orí ẹ̀ ti tó bẹ́ẹ̀ torí ọmọ kékeré ó máa dọ̀bálẹ̀ fún kínní àgbàlagbà àgàgà àwọn tí wọ́n ti ẹ̀ tó rárá ó máa máa mọ́lẹ̀ kí wọ́n ni. February fourteen ìyá ti sísìn yìí wá ibi ní bamura hall ní kẹjà o ìyẹn lọ rẹ kúrò nàlọ bí okúnlẹkùn. ẹgbọ́n ẹja náà wọ̀ fún. àwọn náà ń falimọ̀ àánú mọ̀ ayélujára. فيا رب عونا فالمؤن مؤيد وما لامرئ إن لم تعنه كفاه وما لامرئ إن لم تعنه كفاه يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم واغفر لنا ما مضى يا واسع الكرم kí ọlọ́run àti ìgẹ̀ kí ó máa bá anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jọ gbogbo wa pátápátá mo fẹ́ kí a dìde láàrin ìṣẹ́jú kan abdulrasaq wò níran tí ó pè ọ wá síbí lè ní ìwọ̀só máa bọ̀ ń tàn bí. Ya Rabbi bil Mustafa. mo fẹ́ kí gbogbo wa ká dìde ní ìṣẹ́jú kan fún ọ̀kan lára wa tó jásí pé ọ̀kan nínú àwọn onítìátà náà ni Alhaji wa Sikirullahi Adesina tí gbogbo ayé mọ̀ sí Arakangudu tí ò sí láyé mọ́ tí bá ń bẹ láyé ni ó yẹ kó náà wà nírú àwọn activities báyìí ṣùgbọ́n Olúwa ó ti pè é sọ́dọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká di ní ìṣẹ́jú ṣàdúrà fún ẹjọ́. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم bí a bá kú láàrin wa tí ò sí láyé mọ́ alájí wa mustapha lilafi alájí abdulsami white alájí abdulwahab ọmọkùnrin alájí abdulhafiz mọ̀rọ̀kìnní alájí wa kamalu dinakolade alhaji wa suleiman jagun alhaji wa muhammadu jamiu lóyèdè àná alhaji ibrahim ọlọrẹ alhaji alhaji musadi kọlánriwájú kárí gbogbo àwọn àlùfáà ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ yóò bá sí láàrin wa mọ́ ẹ báwọn ẹlẹ́sìn kejì wọn ni ẹja dákẹ́ ìṣẹ́jú kan fún un àti mùsùlùmí àti christian ẹ̀sìn kan wà láyé tó takò àdúrà gbogbo wa náà àwa dákẹ́ àṣẹ bisimilayi kò lè hu Allah fún ọba tó ní kírin àjò tiẹ̀ pin báyé ṣe rí nu níjọ́ tó bá kú tán èyí ò dí àwọn èèyàn lọ́wọ́ láti má ṣe tí wọ́n bá ṣe o ẹ jẹ́ bisimilayi kul huwa Allahu fún àṣìṣe ẹ̀ àmọ́mọ́ṣe ẹ̀ olùwàkúbáwá yáfẹ́ fún anábọ́wá wàásù máa bọ́ ń tàn bí. àfihàn alibarika anabuwa muhammad fi bẹ Ọlọ́run. sallallahu alayhi wa sallam. eléyìí tí o ṣe lé nìyí Ọlọ́run wọlá gbogbo àwọn aláṣẹ èèyàn tí wọ́n wà ń bí wọlá orí kọ̀ọ̀kan tó wà ń bí wọlá ọkùnrin tó wà ń bí wọlá obìnrin tó wà ń bí eléyìí tó ṣe lé ní olúwa má ṣe lẹ́yọ̀ kan tó kù tó ṣe mọ́ láyé o. àmín. wọlá anabuwa muhammad wájú Ọlọ́run. sallallahu alayhi wa sallam bí yàn bá fẹ́ ṣe náwó ẹ̀rù àmọ́ o fẹ́ défìlà fún babaláwo máa défìlà rí o ṣe dáadáa o ṣe dáadáa bí yàn bá dájọ́ náwó síwájú ẹ̀rù gbọ́dọ̀ máa bá bọ́bá wa dijọ́ yẹn tọ́lọ́mọba wa ni kó máa yẹ bí ṣe ń yẹ lọ yìí ẹ̀rù tó gbọ́dọ̀ máa bá odijọ́ tó bá parí ẹ̀ kọkùnrin tó balẹ̀ afọlá agbára ẹ afọlá ògo ẹ àfi bí Ọlọ́run abdulrasaq wo nira tí gbogbo ayé mà sí wàásù bílẹ̀ dá afọlá Ọlọ́run àfi bẹ́ẹ̀ ìràwẹ̀ olúwa ò ní o. àmín. ṣòkòtò tí eégún ìwọ wá táìtì gidi gan bẹ́ẹ̀ làwọn onílùú lùgbẹ́ tó bá ṣe gbẹ́mi nìwọ́ ní nìwọ́ ní ìbá fàpájó fàpájó fàpájó tó bá ṣe gbẹ́mi nìwọ́ ní nìwọ́ ní ìbá fẹsẹ̀ jó fẹsẹ̀ jó fẹsẹ̀ jó tó bá ṣe gbẹ́dì dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́. wá tó fún oge báyìí ṣòkòtò bá bẹ pẹ́. ọmọ nàìjíríà méjèèjì ti mẹ́sàlẹ̀ wá kó ta làwọn ìyàwó lè bá rí nǹkan ní wọn bá pariwo. ee olúwa mi ẹ̀rọ bàbá ọkọ mi ti bóde. egungun òkùnkùn mọ nǹkan tí wọ́n hélì wù fún inú ẹ bá dùn pé ah, àwọn ìyàwó lẹ́ni hélì wù báyìí ló bá karamọ́ ijó yìí onílùú wa ti rí i pé nǹkan ti kó ta látàbẹ́ onílùú wa ò pé báwo làwọn ṣe máa ń bá ẹni tí ń bẹ nú ẹ̀kú sọ̀rọ̀ aṣọ ọmọ Ghana ló ń bẹ nú ẹ̀kú kò gbọ́ lù lónílùú wa ni bó tiẹ̀ máa gbọ́ bí òní gbọ́ná káwọn tiẹ̀ fi ìlú bá sọ̀rọ̀ lónílùú bá tún kí ìlú bolẹ̀ ó ní ègúngún ègúngún òrìṣà òrìṣà be careful your brother dey come out jíjọ̀ngà dídìjọ̀ jíjọ̀ngà dídìjọ̀ jíjọ̀ngà dídìjọ̀ bá dìde bá dìde bá dìde bá ó tún wọ̀ gẹ́gẹ́ kiri ìtúkọ̀ tàdáadáa làwọn ìyàwó létú gan níná ní ee olúwa mi ẹ̀rọ ohun tó fi ń ṣe bàbá ọkọ wa nù létú ti bóde o. Ah, bẹ́ẹ̀ ló nílùú ni àbí wèrè lẹ́ni tí bẹ́nu ẹ̀ kú yìí ni ah, lórí ló bá tú. bí a ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ lójó iṣu dẹ̀ látẹ́gùn fẹ́ ya lónílùú ni lóní kó tún fi ìlú bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí onílùú ni egúngún egúngún òrìṣà òrìṣà you no dey hear you dey craze your broko dey come out yi jangan di di dan di dangan di di dan di dan. sari gbàtí o ti parí ìlú pápá pápá pápá báyà tó fọ́ ọ̀kẹ́ báyìí atẹ́gùn òjò ni wọ́n kọ̀ fẹ́ lu lábẹ́ ọ̀rọ̀ gbá irú yẹ kàndíṣẹ́ wo ló fẹ́ lu òun lábẹ́ bíi yẹ kọ́ndíṣọ́ yẹ sìtì rúùmù pàṣọ ló bá fọ ọkà mẹ́lẹ̀ ló bá ní pé nǹkan ti kó ta ìtìjú ló bá fi style kí gẹ̀gẹ̀ kí gẹ̀gẹ̀ bí tìyẹn ló jó lọlẹ̀ aago mẹ́jọ alẹ́ lù kí yẹn tó gbé kú ọmọ ẹ̀ ojú òní tiwa afárí ogun love mommy. Mama ẹ̀bà ní igi mọ́mì mi ẹ̀bà ní igi mọ́mì mi ayọ̀ màmá pàṣẹ òkòtò pàṣẹ wọ́ǹkà o ẹ̀bà ní igi mọ́mì mi ẹ̀bà ní igi mọ́mì mi ayọ̀ màmá pàṣẹ òkòtò pàṣẹ wọ́ǹkà o àdìjà dúbúrà ọ̀sẹ̀ àdìjà màmá dáadáa àdìjà tó tọ́jú ọmọ àdìjà má jẹun ọmọ àdìjà wàá rèrè jẹ àdìjà láyé. àdìjà màmá ni múra bàbá ni jígì ìyá tèmi gángan mo fẹ́ máa jírí ó ta lẹ́nu. Eh, ẹ bá mi kí mọ́mì mi ẹ bá mi kí dáàdì mi i love my mama no be lie o. Oh. lélelele ìwé yìí wá ní dey make me happy. ìbálòwò lọ́wọ́ máa tọ́jú màmá màmá tó bí mi o. bí aládì pàṣẹ ṣe tọ́jú alájà àdìjà kúkúrà tù o. èyí á lè yá mi àdìjà ṣubúra. Màmá mi mi lè fi yẹ ṣòro. Màmá mi mi lè fi yẹ kárí. Ẹ̀bà mi yí mọ́ mi mi, ẹ̀bà mi yí mọ́ mi mi. Àìlọ́ màmá pàṣọ òkòtò pàṣọ wọ́ta o. Ẹ̀bà mi yí mọ́ mi mi, ẹ̀bà mi yí mọ́ mi mi. Àìlọ́ màmá pàṣọ òkòtò. màmá dáadáa àdíjà tó ń tọ́jú ọmọ àdíjà àjẹwò ọmọ àdíjà. soundcheck records. sele mama sele this one sele danzo sele sele mama sele this one sele danzo sele sele mama sele this one sele danzo sele sele mama sele this one sele danzo sele. Baby girl, nothing for me now, Oh, yeah, shake up for me now, This one I sell it, that's not Fine girl, you body, you body. Make you wind me to the beat, to the you body, oh. you body. Make you wind me to the to the beat. ẹ̀gbọ́n mi fúnà ẹ bọ sí ó yá yìí <laughs> Maximum respect to people like Kingston Yadi. Shibele Abiodu, you are in a Maximum sounds. I see you. I'm one, a two, a I should be the beauty for me. Oh. You want to know, come, you want me, love. ẹ̀yin ọlọ́kọ̀ mi wà mí lọ. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mi ò mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mi ò. wíwájú lọ́lọ́kọ̀ yín wà mí lọ. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mi ò. ẹ̀yẹ mi rárá. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mi ò. lẹ́yìn iṣẹ́ lọ́lọ́kọ̀ mi wà mí lọ. mi see as i dey play my freestyle some see me as sound like nice some see i sound like j1 pẹ́pẹ́lẹ́ kan mo fọ̀rọ̀ wúruwúru yàgò lọ́dọ̀ mi na me get my style o olúwa ló ṣe mí o. as i dey go as i dey come dem feel my style naija to london america japan us and hong kong my fans dey show me love o àbùṣe má bùṣe o. aṣọ biribiri kẹ́kọ̀ọ́ mi o iwájú lọ́lọ́kọ̀ mi wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ mi wà mí lọ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀. Ìwà tí ló lọkọ̀ yín wà nílò. Èyí mi rárá. Lẹ́yìn iṣẹ́ náà lọkọ̀ mi wà nílò. Ẹ̀ẹ́dẹ́ bá máa sọ pé káwọn má tọ́jú ọgbà mọ́lẹ̀kún lọ́lọ́ bá gàmì àlàbí erin. Ó gbọ́ wí ni pé. Á nínú ìtura lọ́lẹ́ ẹlẹtiriki ní bá bá a tún aṣọ àgbà náà ti lé o. ọ̀gá náà fújì ànábì lọ́mọlẹ̀. ìjọba mẹ́wẹ́dà. alájọ ọmọ alájà bàbá alájà. àtibọ́lá ìmọ̀lẹ̀ fújì àlùbáríkà. ajiwọ̀síwọ̀lá bí Pasuma. ó ti wá dọ́mọ àgbà pátápátá. alira tamọ ti yẹ ló sinimá ti tuntun ṣe ìgbéjáde. tó pe àkọlé ẹ̀ ní aṣọ àgbà. ọjọ́ lọ́jọ́ yẹn sà. kàmáṣe ra tàfíò kúnlẹ̀ Pasuma alábìnrin náà náà wí àgbà ọláṣọ kọ̀ọ̀kan kúnlẹ̀ láàbá kan yàtọ̀ ìsàpọ̀ pọ́nlé àpọ́nlé láṣọ àgbà aláàbí ọ̀bọ̀ ìbúrọ̀tọ̀ aláàbí dáńsọ́ fún wa. ẹ tún bọ̀ síwájú o. torí wọn ò kí wàá gbà fi hàn ọ́ àpọ́nlé rẹ́sẹ̀ mọ̀ fún ọ wọn ò kí wàá gbà fi àgbà tí ó kọjá ayé alábí ìmọ̀lẹ́ o àgbàdo bá ń dúró déédé o kúlẹ̀ àgàrà ìjà o àpọ́nlé ń bẹ lọ́dọ̀ mi alábí ìmọ̀lẹ̀ tí wọ́n lè ta o fọ́tà làgbà o. àgbàdo bá tún ṣe kérésì ìsinsinru wa. ìkan tó lẹ́lẹ̀ yẹ gbà. bàbá ló jó yìí olú ọlọ́ọ̀ni lẹ́nu ìwà wa. Olúwa lóore lẹ́nu ọ̀rẹ́ Olúwa lóore lẹ́nu ọ̀rẹ́. Bàbá kọ̀mẹ́díà ni bàbá yìí. wo elébùsẹ̀kù fọ́fọ́ tó. ẹ wo àwọn lókolókó ọ̀tọ̀kùlú jankan-jankan. ẹ wo àwọn ìlú mọ̀ká òṣèré oní tíátà tó péjúpésẹ̀ síbẹ̀. ẹ tún wo àwọn marketers tó ń gbé sinimá jáde. nínú ọdún cd àti vcd aṣọ àgbáni. Pasuma kọ́ni lulu pé di ara nínú ẹ̀yàtọ̀. skin lulu ló package ẹ̀ ló tún produce ẹ̀. a ti gbé jáde báyìí o. marketed and distributed by Mike Music and Records International. ìjọba market gòkè agadagudu lẹ́yìn Oṣòdì àtẹlẹ tó wà ní one twenty three cd market bọ́lá ní Oṣòdì Lagos telephone zero eight zero three four seven nine six seven seven four àti zero eight zero two six nine nine four nine eight zero. ojú cd àti vcd eléyìí tá a pè àkọlé ẹ̀ ní aṣọ àgbà night. ẹ̀yin ẹ̀rọ kẹ́gbọ́ kẹ́wọ́ kẹ́wọ́ rí tú rẹpẹtẹ tí pàṣẹ tó pa nínú ẹ̀. ó ti jáde báyìí o bíríìjì ìjọba ló ń ṣe lọ́wọ́ ìjọba Ògùn eh, eh, tí ó bá so ìjọba ló ṣe ìjọba ló lè parí ẹ̀ ọba kan ò lè parí ẹ̀ ègún eh, ló bá so ṣé bíríìjì ọba kan lè parí ẹ̀ ìjọba ìjọba ló lè parí ẹ̀ Ògùn ló bá so wọ́n ní bọ̀dọ̀ tó bá gbé ẹ̀ lọ́ ń di fújì bàbá yín lélẹ́yìí ẹ má bẹ̀rù ó dúró àwọn lọ́gbọ̀rọ̀gbọ̀rọ̀ àṣẹ ìjọba lélẹ́yìí ta ló fọwọ́ padà ìjọba lójú ọjọ́ lọ́jọ́ táwọn ìjà owó bẹ́ẹ̀ kànífà ń ṣe kànífà kànífà ju kànífà lọ lóòótọ́ ẹ̀rù ọjọ́ yẹn ti pọ̀ ju kí ló dé ọ̀gá náà fújì àdìmọ́lá ìjọba ọ̀bá máa ìjọ yàrá kàtà ẹ̀ dẹ́ ìmọ̀lẹ̀ fújì ànábì lọ́mọlẹ̀ pọ̀psi àlíyà alájí ọmọ alájà bàbá alájà àjẹwọ́sí wàlábí pọ̀sùmá ẹ̀yin tèmi níbí mẹ́ni pípù ló kẹ́mi bá sójà. mẹ́ni pípù ló kẹ́mi bá sójà o torí pé wọ́n lọ àsìmí ni o ìjọba kúnlé ìmọ̀lẹ́ o alábí mi ra bàtà o ẹ̀yin tí bá sọ̀rọ̀ ìjọba o tí bá ti kọrin ká fún bọ́ọ̀lì pàtẹ́. ẹ ṣe wọ́n yín tẹ́lí ẹ ṣe wọ́n yín takuto ẹ ṣe wọ́n yín ti ìjọba. àṣẹ ìjọba ó balẹ̀ ká ó mi gbòòrò títí lọ́wọ́ yìí ẹ tún gbà. àwọn tó fà sọlọ sọ pé kí bàbá ọgá sọmọ nílé jẹ. Yeah àwọn ti Pasuma sọ pé wọ́n ní mo ní wọ́n tutù o Pasuma ní joyce of people àjọ máa lè pọ̀ ní. Alábí ní joyce of people àjọ máa lè pọ̀ ní o. alákùnkọ́ lẹgbẹ́ lẹ́gbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. sí dàdí bí sí ni Pasuma tá a gbé akọ́lé ẹ̀ ní àṣà ìjọba ìjà owó kánífà eléyìí àwọn hip hop guys kọrin ugly boy wonderful kid little doctor àti two t boys gbogbo wọn pàtó rẹpẹtẹ nínú eléyìí àṣẹ ìjọba produced and package by skin dúdú ó ti jáde báyìí marketed and distributed by mac music and records international ìjọba marketer lórí òkè agẹdẹgudu lẹ́yìn Òṣòdì àtẹlẹ tó wà ní one twenty three cd market bọ́lá ní Òṣòdì Lagos telephone zero eight zero three four seven nine six seven seven four àti zero eight zero two six nine nine four nine eight zero. ọdún sí dájú bí sídìí eléyìí tá a pè ẹ̀ ní. àṣẹ ìjọba àdúrà lórí ìtàní ní ráìfà. ó ti jáde. ẹgbọ́n àwọn kan méjì yẹn bá so àwọn àgbàlagbà náà ní ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí lọ́wọ́ ọmọdé ẹ bèrè kí lọ́wọ́ fi ń ṣe Paso obì àtọwọ́gbó àwọn ìyá wa náà bí ìtàgbà ni oúnjẹ àgbàlagbà ni ó Paso oúnjẹ àgbàlagbà ni ojú bẹ́ẹ̀ aláwọ̀ àgbàlagbà ni ó máa ń jẹ́ bí wọ́n dẹ jẹ́ òye sẹ́bọ̀ yìí wọ́n fi bọ́ fá wọ́n fi ṣe tuntun òye sẹ́bọ̀ yìí wọ́n fi gbé gúngún wọn ní orógbó ìbáàsì báṣọ pátó tí ó làwẹ́ ajíbọ́ra ọmọ ìyàwó ànábì bọ́mbà bọ́mbà bọ́mbà egungun jíbọ́ra bọ́mbà rúmi làbàṣọ alábẹ́ ọmọ ìyàwó ànábì wọn ta sílẹ̀ obì tẹ́lẹ̀ ìyẹn bàṣọ wọn ló ń bí ikú obì ní ń bí ikú obì ní ń bàrùn àjíbọ́ra ọmọ ìyàwó ànábì ìtọ́ tọ́ bá tún mẹ́sọ̀ọ́dún ikú àjíbọ́ra làbàgà àwọn kọ́kọ́ sọ pé ẹ̀. ẹ jẹ́ ká pàmì ìnà jíjí bọ́ra o ọmọ ìyá o arúgbó ìgbàlagà oúnjẹ àwọn àgbàlagbà rí obì tẹ́rì rẹ̀ làbága ya àjọrógbó àwọn àgbàlagbà àná ní ojú bọ́ra o iron body ìmọ̀rí ọ̀sà ìdí àhọ́ ẹ̀kọ́ àdúró ti ìmì àná alóńgá ọ̀rọ̀ fún ẹ̀yọ́ mọ̀ṣọ́ èèyàn ọkùnrin làbọ̀gà tó máa o àwọn ọmọ ọ̀gá. máa gbọ́dọ̀ dájú ní ẹ̀ṣẹ̀ wọn àná kúnlẹ̀ wọ́n yẹ sẹ́lẹ̀ ọ̀gọ́ta gbọ́dọ̀ ní fún nìka nìkan sì ṣe dọ́dọ̀ yìí. Living a God because he cheated on you. Pastor is just like living a country because of drug. Ah, there's no nothing. Ah. Pastor, there's no nothing. Ah. It's better you calm down farabalẹ̀ kó cool down wọ̀nyẹn bá ní kó máa gbà àwọn tán ní kó máa gbà ó ló máa padà rí. lọ́dọ̀ ọkọ ẹ gbọ́dọ̀ àdó láàrọ̀ o àwọn ló máa padà rí o. Oh, oh. ó yá ẹjọ́ ká pé o oh, ká tọ́ o ká tọ́ o ó jura ọ̀nà mi kò jura ọ̀nà mi. ó yá ẹjẹ́ kátà o kágbẹ́ o kátó o ó jura ọlọ́ mi kò jura ọlọ́ fọ́ọ̀sì kò tí a níyàn àwọn sàn nínú o ó jura ọlọ́. sí òwe ṣẹ̀gúnlé ọlọ́dọ̀ ọ̀sẹ̀ bọ̀ ìjà ọ̀la o ọlọ́dàrí sọ́ọ̀tà ní méjì o ẹ̀ẹ́dàrí wàsílàdù alájà o alájọ máa alájà pàṣọ. alábí òòzà ẹ̀kúnlẹ̀kúnlẹ̀ o ọlọ́dàrí níní ọ̀la àlèyá o ìyẹn ní Chicago lámẹ́ o ó bàbá kò fún ọ̀la mìíràn o látlanta Georgia o dáàdi ọpẹ́ mi ò bẹ̀rẹ̀ kábíjà o yóò ní ìlú Amẹ́ríkà o ó bàbá wa rí sàǹgbé bàbá Bọ́lá jẹ́ kí n bọ̀tà o oyinda mọ́lá mi kúkú sàjọkẹ́ àjọkẹ́ báwa ká tó o ẹ dadi senior wa so alájọ máa ń lajà pa so. agbára ẹ̀dá ìdán mọ́ta jíra alábí wọn ẹ̀rù ìṣẹ̀ o ìbá sọ ẹ̀rọ yàrá bàbá. ẹ̀ ń paná o sọ fún gbogbo bí sí bọ́ọ̀dì ilẹ̀ nù. ilé ìtajà lọ́dún tòní Paso bá wá sọ. Paso iṣẹ́ iye mi Paso. ọlọ́pàá iṣẹ́ iye mi jípọ́ o. ẹ̀gbọ́n àwọn alánilú ti wájú wá ìgboro lórí tágbà tágbà tẹ́ẹ̀rì ẹ̀ ẹ̀ ọ̀ màlúù ní ìgúnnú ẹ̀ lọ́ọ́ bí ọlọ́ọ̀ ìlú ìtura ni. ẹ gbọ́ wọ́n tún sọ pé náà ló kọ́ ọ lódò orin iṣẹ́ tí wọ́n yí wá ẹ dákun ẹ pè lọ́dọ̀ gẹ̀ẹ́sì máa náwó ogúnlé làbàgàmì àníṣe ni o iṣẹ́ iná ní iṣẹ́ tí a iṣẹ́ iye mi kan lábíọ́lá ọ̀bàkà gbà ọ́ sílá pàṣẹ fọwọ́ àṣọ ogúnlé làbàkà làbẹ̀ lọ́wọ́lọ́wọ́. gbogbo àná ọ̀la mọ̀ pé kùrùkẹ́ kùrùkẹ́ lórí owó ni kúlẹ̀ làbàgàmì àlàbí orin bá a ṣe àkẹ́bá jẹ́. jẹ yìí pàṣẹ fọwọ́sọ lákọ́ọ̀lẹ́ ẹ̀ o pàṣẹ fọwọ́sọ lábàáyà tó ń bẹ o ìjọba fún mi ló dá ọlọ́pẹ́ ọ̀gá o Valentine Day àyájọ́ olólùfẹ́ o February fourteen yàtọ̀ ọdún sísìn yìí bá níbi ní bàmúrà hall ní kẹjà o ìyẹn lọ́rẹ̀ kúrò nàánà bí okúnlẹ́kún. ẹgbọ́n ẹjẹ́ ànáwó ọ̀fẹ́ síra wájú mọ́ ẹ́. èyí ṣe pé tọkọ-tìyàwó níbo ni valentine wà fún. èyí ṣe pé boyfriend and girlfriend níbo ni valentine wà fún èèjì fiasi tó fiasi ní kọkúnlẹ̀ làbàgàmì àlàbí náà ní ìbàlẹ̀ tán báàsì. ẹ jọ̀ọ́ àwọn ọmọ aláìní máa máa kúnlẹ̀ bá a sùn kaná wọn fẹ́ sùn. àwọn díṣẹ́bù tó kúnlẹ̀ làbàkàn àbíjí bá tọ́ nídìí ìrànlọ́wọ́ wà lábẹ́ ọdún brighton ẹ jẹ́ àyọjú sí wọn ìbá wa sílá ọba kan alọ́ọ̀fẹ́ kúnlẹ́kúnlẹ́. ẹ jẹ́ àdáwọ̀ ọ̀fẹ́ sílá Ajíbọ́lá èmi mùsùlùmí ni mí Ajíbọ́lá Bàṣọ gbogbo ọdún lọ́dún mi kúnlẹ̀ lábàgà mi àlàbí ẹ̀rín bá a sí wọn wọ rí o ọlọ́pẹ́ mi ò wọ rè alọ́ọ̀fẹ́ jí bọ́ bọ́ bá ṣe Christmas tèmi nì tó ti bá mi láyé màá jó làwọn bàgà máa dẹ̀ yọ. bọ́ọ̀sì bọ́ ṣé ìsà jí bọ́ ọ máa kólú sí ìta màá lúwo màá jó làbá kára pẹ̀lú àwọn tèmi bí ìbílé yaba tún wọlé tèmi náà rìn nítorí àwọn ẹsẹ̀ ọ̀bọ ètò bá dé tèmi náà rìn bàbá tún ní Christmas wo sẹ́wọ̀n ìyẹ́ tún dé tèmi náà ní ọba tó happy níyàwó sọ̀rọ̀ èèyàn máa ń kíra wa tèmi náà yó oh, àyájọ́ olólùfẹ́ o. Brazil mọ̀lúdínà bí òjì bọ́ ẹ̀ o tèmi ni ó sẹ́ bọ́ ẹ̀ pàṣẹ o ẹni tí mo sẹ́wọ̀n yìí tó bá ti jẹ́ torí ro báńkà tèmi náà yàn èmi ò kì í discriminate gbogbo ẹ̀sìn ẹsẹ̀ ọ̀bọ yìí ní tèmi làwọn bá ẹ̀kọ́ àmọ́ mùsùlùmí lèmi o ohun tí mo ṣù sú ẹsẹ̀ ọ̀bọ yìí nìyẹn Pasuma kúnlékúnlé àmọ́ yàrá náà mi ra ọ̀gọ́ta èmi mo nílé ayé mi ohun tó wù mí lára rà ni ní máa fi ṣe àwọn. onígẹ́gẹ́ ní bọ́dí ó ti mi ò pàṣọ gbèmí náà máa máa tira mi ọmọ yẹn wà náà wò lọ ọ̀kọ́tọ́ torí mo láwọn àlùfáà lọ mo ní wọn rẹpẹtẹ pàṣẹ wọn ọkùnrin ọkùnrin látòrí olórí òkú dédé wa abèsè tẹ èrè láfẹ́ ó máa ṣe ń sí ìtàfà o tóbi dórí sẹ̀mí wá ẹ̀dọ̀ṣọ́ tóbi dórí alfa ẹ̀bẹ̀ o òsèré òmùṣọ́ tóbi dórí ìlú kú mọ́nà dórí bẹ̀rẹ̀ o alfa lára ẹ̀rọ ìyá ọgbọ́n bá tán alfa magodo òmùṣọ́ àtàlfà gègé mọ́ríkà ẹ̀sọ́ pàṣọ mo ní wọ́n ẹgbẹ́ tẹ́lá ẹ̀rọ ìjì bá àsìpíyà láwọn òkúrokùnrin ọmọ ya wa níbẹ̀ wọn ò ṣì mí lọ́nà rí o ibi tó bá yẹ kí n darí tó bá yẹ wọn sọ fún mi o mọ̀rọ̀ kìíní àfẹ́ẹ̀sì o ibi tó yẹ kí n darí tó bá yẹ wọn á náwó síbẹ̀ alẹ́ àfẹ́ẹ̀sì o ṣeun ibi tó yẹ kí n darí tó bá yẹ wọn á ẹ̀hún mi àlẹ́ fúlàní ó sọ tiẹ̀ náà kúnlẹ̀kúnlẹ̀ lórí aago sẹ́ẹ̀bẹ̀ tata bá pera pé èyí ni ẹ ṣe àlàjẹ kúlẹ̀kúlẹ̀ ọmọ yà wá nàbẹ ohun tí mo ṣe òsì nìyẹn èyí tí mo fẹ́ràn àwọn sẹ́wà ẹ̀ mo mú yẹn pàṣẹ àmọ́lẹ́kúnlẹ̀ ah, àmọ́ mi ò discriminate tí o bá so gbogbo ẹ̀sùn ẹsẹ̀ ẹ̀bọ̀n ètò tó bá ti bá ńlá gbogbo ọdún tèmi náà ni o bá so ọmọ yà wá nàbẹ làkàn làkàn náà pè mí gbogbo àwọn tó ń jẹ́ tẹ̀mí máa sọ́nà tí mo rí pé ẹ wọ́n ń déédé kọ̀yàn lé alábí ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀tà kan lọ ní bó ṣe jẹ́. ẹ gbọ́ ibi tí mo fẹ́ràn ara mi dé. wọn kì í bì ọ́ lórí ọ̀sẹ̀ ìbáraga ibi tí mo fẹ́ràn ara mi dé ibi tí mo pọ́nra mi lé dé jí bá wọn kì í bì ọ́ lóore ọlọ́run ló lórí pàṣẹ aláàbí àtẹ̀bà àjẹbára àmọ́ àwọn tí mo bá fẹ́ràn dáadáa o àwọn tí mo nígbàgbọ́ pé wọ́n ní túbí sí ìta aláàbí ọ̀rẹ́sẹ̀ tó bá yá àwọn ni mo náwó sí o pé kàn ẹ̀ mi kọ̀ràn lọ́wọ́ o alábí ìmọ̀ràn o torí mo bí wọn kó ẹnu wọn bò ní ọba tó. àwọn ọmọ tàbá lọ bí wọn nílé àgbàgbà lọ sọ́ọ̀fíìsì wọn pàtó tẹ́ ẹ bá ń lọ báraká bàbá fún yìí lọ́wọ́ mọ́tò owó epo bọ́ọ̀rẹ́ wọn bá dé ibà a sọ pé orí Pasuma tó ń ó pàdé ẹ lọ́nà máa ṣe ó ṣe kúrò níbí ní ó tún ra tó fún lọ́wọ́ mọ́tọ́lá bí ó báraká ẹni wọn bo ìsẹ̀mọ́ ìbáraká ìyẹn gángan láṣẹ kí n lọ kí hàn ìjìbá se í ṣe pé àfiṣe ìpìlàkà báraká ó bẹ́tà kí wà nú lémi ìbàdó báraká kí n jẹun tí n bá fẹ́ bó jẹ́ gàrí ní ìbámu bá a ba àbáwọn tèmi wé sẹ́mọ̀ ìdájọ́ ń gbé bí ń jẹ́ sẹ́mọ̀ wé sẹ́mọ̀ ìyàwó nọ́mọ̀ bí wọ́n dẹ jẹ́ oṣù wé sẹ́mọ̀ ìyóye wọn. mo ní ìgbàgbọ́ ní inú wọn bàtà tó bá rárá alábẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ kan bó tajú bọ́. àwọn tèmi wé sẹ́mọ̀ ìbí ń bá bí ń bá mú kóòkì o àbí rẹ́dbù jíbọ́ra o bó bá pọ̀ jù lábàgà wọn sọ fún mi pé alájì dẹ́dẹ́ mìíràn wò ó lábàgà máa ṣe okúnlẹ́kún má dé kọ́sán ara mi. abáwọ̀kọ́ à bọ́ bàbá ṣòro fún ẹjí bọ́yà gbogbo èèyàn náà máa fẹ́ kọ́ mọ̀ ìbá sílẹ̀ máa gà wọ́n ṣòro fún ẹ. èèyàn bíi dénde yẹn ṣọwọ́ o Ibrahim mi dénde o eégún gbòòrò dénde o aṣọ rẹ má jẹ kẹ́ni bọ́dí ìmọ̀ràn tẹ̀tẹ̀ omi bọ́. èèyàn bí ṣínà iṣan ọ̀rọ̀ ó kọ́ ṣínà àfúnilò má jẹ jẹ́ kẹ́ni bọ́dí ìmọ̀ràn ṣínà ó. èèyàn pé àfíàtù iṣan ọ̀rọ̀ olówó kò so adùnni nínú rọ̀fíà má jẹ kẹ́ni bọ́dí ìmọ̀ràn rọ̀fíà. èèyàn bí mu mc ìyẹn sọ wọn lábàá kàbá sí a. alábíwẹ̀ ẹsẹ̀ o pọ̀pọ̀ àìtọ́ kúnlẹ̀kúnlẹ̀ ọlọ́pàá ọ̀gọ́ta ẹ ṣe pàṣẹ fọwọ́ àṣẹ ó ní tẹ̀lé february fourteen twenty sixteen pàṣẹ bá wà sọ àwọn ìyàwó àná mi yìí ọlọ́gbọ́n ọlọ́run àríwọ́ kí bá ọ̀dọ́là òbí okúnlẹ̀kúnlẹ̀ ẹ̀yin tẹ̀mí wọ́n sọ̀rọ̀ èèyàn ṣọwọ́ ẹ̀yin tẹ̀ dúró tán tẹ̀sán pé lọ́sàn-án lóru nírọ̀lẹ́ lálẹ́ nídàjí alábí ìwé ẹsẹ̀ o òun lè fẹ́ ẹ̀wọ̀n ṣe owó ẹsẹ̀ ìbáraka o ẹ̀yin tẹ̀ lóyà sí mi alábí salute o gbogbo ẹ̀yin tẹ̀ lóyà sí mi èmi náà salute gbogbo ẹ̀yin tẹ̀ lóyà sí mi èmi kò sàrùn tó àwọn ọmọ lè borí kórì tí ò ní tún ọ láwọn tún ti wí wí káàbórí pàṣẹlẹ káàbórí àṣekọ Ọlọ́run má jà fàkókò fàkókò ṣòfòfò ló jórí pàṣẹlẹ ẹ làbàkà tó bàbà egungun ayé dègbò mú. jọ̀wọ́ o ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ bá fẹ́ máa sún àdénú ọ̀rọ̀ làbí o ẹ̀yin tẹ́ bá jẹ́ ti jí bọ́ra àlàbí ẹ̀ẹ́sẹ̀ ò lágbá ẹ̀ka ẹ̀yin afa mi ẹ̀yin wọlé mi bàzọ́ ẹ̀yin olólùfẹ́rẹ́ mi bàzọ́ bàákà tẹ̀sán pé wọ́n gbọ́dọ̀ wà lẹ̀ jí bá ẹ má bá ṣàdúrà bẹ́ẹ̀ nìkan bàzọ́ àwọn ẹ̀yà wà náà mi ìpè kó má ṣe kú kékeré ẹ dákun kẹ́mi ọ̀gùn máa ṣe ó bá ká kó máa dé ní anáwó sábà yìí mi ẹ bá ṣàdúrà ẹ máa bá ṣàdúrà wọn àṣẹ ó bá ká tóró ní ohun tó ń ṣe fún mi lọ́wọ́ àṣẹ òkúnlé alábí ìmọ̀lẹ̀ o ẹ gbọ́ kí lórúkọ onítọ̀hún o alábí ìjọba ẹ gbọ́ kí lórúkọ onítọ̀hún tàfẹ́ ṣàdúrà fún Paso apàṣẹ fẹ́ múra ọ̀gá ọ̀hún. Alhaji Rashidi ọ̀gá apàṣẹ fẹ́ múra ọ̀gá o èèyàn bá wọn sí owó sọ̀tọ̀ ọ̀gbà o ilé Rashidi apàṣẹ ọ̀gá rẹ̀ apàṣẹ fẹ́ múra ọ̀gá o èèyàn làbí owó sọ̀tọ̀ ọ̀sọ̀ apàṣẹ Rashidi ọmọ ọ̀ṣẹ́ o. ògiri ojú ló tẹ̀ rí yẹn. èdúró ojú ló tẹ ẹ̀rí yẹn kò ṣe pé ìjà lọ láì ṣàyírí láì ṣàfọ́fún pẹ̀lú ọmọ jẹ́ láàjẹ sẹ́yìn òkun ojú ni ọ̀rẹ́ ní ìdánsẹ́ báwọn sí àgbà ìjọba náà wí. kọ́mọ̀ ọ̀ṣọ́ rẹ́gìrì yóò ṣe mo tún jẹ́ tó olórin àlàfẹ́ pèrè ìbọn lábòdà máa yá. gbọ́ torí mọ́ tata nílé.